wàlá hawla wàlá quwwata illa billahi al-aliyyil azim. tó akíra pé akó ọdún akóyè dùn ọlọ́run ajá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún ọlọ́run kó má ṣe idil fitiri títòní má ṣe láṣẹ mọ́ olúwa ọlá la ilaha illallah ọlá ìjẹ́kọ̀ọ́ iṣu rẹ̀ ee a sì kúra pé a kú ìfaradà ẹ̀sìn ọlọ́run ajá bá níbi tí ó nírè ọlá la ilaha illallah. ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله bọ́tà ìjásí bẹ́ẹ̀ ọ̀hún náà ọlọ́run fi ṣẹ́yìn alájà tó rà máa. أكبر ولا إله إلا أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد لله الحمد الله لا إله إلا الله الله أكبر الله أكبر ayé ká tó sáfù yẹn dáadáa ayé ká sùn. ayé kí sáfù náà ó kú fún. akbar allah akbar. ọmọ saliyu. la ilaha illallah wallahu akbar allahu akbar wàlẹ́lá ìlànà allahu akbar allahu akbar allahu akbar. ọkùnrin abdulrasheed ìgbẹ́rẹ́. la ilaha illallah wallahu. أكبر الله أكبر ولله الحمد أكبر الله أكبر الله لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أيها الناس تصافي يا دادا àwọn bàbá wa imam imam àwọn bàbá wa imam chief imam gbogbo ìlú ìlú ó ti dé báyìí ẹ jẹ́ kí gbogbo ẹ máa tó sáfù gbogbo ẹ jẹ́ kí ẹ máa tó sáfù sáfù. sọ fún wọn. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله يوم الجنة تسعى بجنة عالية لا تسمع فيها نادية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب مرفوعة ونمارق مصفوفة والزراب من نبت

الله أكبر ربنا ولك الحمد الله الله أكبر الله أكبر الله ورحمة الله السلام عليكم ورحمة الله ìkẹ́ àtọ́lọ́ ọlọ́run kó máa bá nábì wa Muhammad kó máa bá wọn ará ilé ànábì àtàwọn sàhábà rẹ̀ àtàwọn tá a bá wọn tá à ń tẹ̀ lórí pa wọn títí di ọjọ́ kan tó ò ní ṣàǹfààní èmi mo bímọ tó báyìí kò ní ṣàǹfààní àfẹn tó bá dé wá bá pẹ̀lú ẹ̀mí ìjúpájú sẹ́lẹ̀. ayọ̀ náà fọláta sẹ́jìlú. ẹ má jà kánjú ẹ má kánjú lọlé ẹ má kánjú. alájálá tó mi lọ ṣètọ́n. àtọ̀dọ̀ àṣetánì nìkanjú tí máa wá ẹja farabalẹ̀ a ṣe apá kan apá kan tó kù ní tí ó fi pé. lónìí náàtì mimman qala rasulullah sallallahu alaihi wasallam. nínú tí ọ̀gá wa àgbà nábì wa muhammad nínú àsọ̀lẹ̀ rẹ̀ tó sọ fún wa òun la mú wá fún wa lónìí. an abdullahi ibn umara radiyallahu anhuma. wọ́n gba ẹ̀bà wọn rọ̀ yìí látọ̀dọ̀ abdullahi ọmọ umar kọ́lọ́nkúba yọrù sáwọn méjèèjì. ani nabi sallallahu alaihi wasallam. òun náà gbà wá látọ̀dọ̀ anabi wa muhammad kí àtọ̀là ń bẹ fún. kọ́ọ̀là. wọ́n lá nàbì sọ báyìí arba'un iza fika arba'un. anabili ní nǹkan mẹ́rin tó ń fẹ́ kà yìí. Eh, iza fika. tí n bá ń bẹ lára ẹ̀ dámaniya tó ní mẹ́rẹ̀ẹ̀rin yìí lára. fala aleka ma fataka mina dunya. gbogbo nǹkan yòówù tó bá bọ́ fún ọ láyé mọ́tẹ̀ ìbànújẹ́ ń pa rárá. iza kunna fika. tó o bá ti ní mẹ́rin yìí gbogbo èyí tó kù tó ń wá láyé tó rí o má bìkítà ifsul amana. àkọ́kọ́ nú ẹ̀. ifsul amana. àwa wá ìwà rẹ̀ àwa ṣèṣì rẹ̀ a bá ọ lẹ́ni tí í sọ àmánà ẹni tó lámánà tó nígbà fipamọ́ tó ṣe é fọkàn tán. sidikul hadith sidikul hadith. ẹlẹ́ẹ̀kejì àwa rí ọlọ́lọ́dodo pé kò sí ń tọ́ sọ tá à ní bá òdodo ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì nìyẹn gbogbo yòówù tó bá wá bọ́ fún ọ láyé má bànújẹ́ ńbẹ̀. fọlá tubali. má bànújẹ́ ńbẹ̀. fọlá tàṣà. ọ̀gá orí lọ́lọ́run ti fún ọ yìí. húsùn olùkọ́lẹ̀ court. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ òun náà ni ìwà rẹ téèyàn fi bá ẹ̀dá lò téèyàn fi bọ́mọlàkejì lò téèyàn fi bọ́kùnrin lò téèyàn fi bọ́mi ìwà rẹ téèyàn fi lò láwùjọ. ìfàtún fi túmọ̀tì òun náà ni ìpayà ọlọ́run níbi tá a fi sẹ́nu yìí kárí wípé àláàlí òun ni tá ń jẹ àláàlí laṣọ tó ń wọ̀ àláàlí ni bàtà tó ń wọ̀ àláàlí lomi tó ń mu gbogbo tó ń tí ó máa bọ́ sí ọ lẹ́nu kó máa já láàlí tàbá wá mẹ́rẹ̀ẹ̀rin yìí ní mẹ́rẹ̀ẹ̀rin yìí. ìsàkúnnà fika azil alba. tá a bá mẹ́rẹ̀ẹ̀rin yìí lára rẹ. fàlàlẹ́ máa fa àtàkà mi náà dúnìyà. gbogbo tó bá bọ́ fún ọ láyé ọwọ́ awowó ọ̀rí ọ̀fẹ́ ọlé ilé ọ̀rí kọ́ ọlé mọ́tò ọ̀rí rà mọ́tò bá ọ̀nù jẹ. ọmọ yíyà èèlà gàáyà tún lè ṣàyòdè rọ̀kù. ayé gíga kan ni tó dé òréré pé bá ọba ti ń lé ọ lè bá tán. àtàlà tùdìrí kù wá. ọ lè bá yọ ọ máa lé ní ọ̀nìbà. máa máa sàn gbogbo bá wù kọ́ jí tó gbogbo bó ṣe wù kílẹ̀ oṣù máa tó ń bẹ̀ ọ̀ lè ráyé mú ọ̀mù bíntín nínú ẹ̀ ni. isa fàáfis ala azera rẹba. ìdí eléyìí ló pe bàtọ́ ti lè rí gbogbo ayé mú yìí mẹ́rẹ̀ẹ̀rin yìí ni ọ̀ṣọ́kọ rí mú bàbá tirẹ̀ lè mú kó mẹ́ ìwọ gan lọ ráyé wá. ifsula amana. láti máa sọ gbàfipamọ́ kọjá lámàánà. sídìkù hadithi. kọjá olódodo èèyàn húsùn kọ̀lí kọ́tì. bọ́ ní ìwà rẹ téèyàn fi báyàn ṣe. ifá tó ń fi tọ́ ọmọ ti. bọ́ ọmọ wa sọ ń tọ́ fi sẹ́nu kó jálá àlè. ìdáwọ́lẹ̀ náà mo takò lọ akólukó la ṣẹ̀dá ṣe la kó àmọ́lá kó ẹ̀fúra kó ṣùgbọ́n kó mọ̀ tí la wà sí la. ọlọ́lọ́ pẹ̀tẹ́ bọ́ ọlọ́ba gbọ́ tinú tó dé òun ni ẹ̀pá ọlọ́run tó tọ́ pípáyà kẹmọ igbóló tó da tó dóde tó fẹsẹ̀ múlẹ̀ ọlọ́run ibẹ̀ báwo ibẹ̀ wọ́n bá ṣàfọ̀ máa ṣe yín o bá ṣàforí jẹ́ ṣe yín fún yín. ọ̀pá òrùfẹ́ ìlànà yà á múru bẹ̀lẹ̀ adìrẹ. lẹ́yìn bẹ́ẹ̀ ọlọ́run pa aláṣẹ ká ṣe déédéé ó pa aláṣẹ ká ṣe dáadáa ìta ìsèlè kúrúbà. gbogbo àwọn alásùnmọ́ wa kájẹ́ kí wọ́n rílò nínú ọlá wa kí wọ́n rílò nínú iyì wa. yẹ́nì alifasa wọlé mú kẹrù. àwọn ọ̀rọ̀ tí ò da tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ ọ̀rọ̀ tó sọ sí yàn tí ò ní gbàgbédé tìtọ̀ sọ ọlọ́run ni ẹ jìnnà sí i. ya etukum lala kun tẹ̀sán. ọlọ́run ṣe wá ṣe ìfọ̀ akalijẹ́ni al muslimin. wa mùsùlùmí. al-awla ntí fi ń dáa jù àbí ká pé tó jẹ́ dandan fún wa báyìí. gbọ́dọ̀ an kọ́ni sábàtà ana siyama kọ́ni ta. lẹ́yìn ìgbà tó ti rinlẹ̀ wípé a ti parí Ramadan bẹ́ẹ̀ bá gbàwẹ̀ mí lọ́la ṣàwálì ló gbà. wasunna wasunna o a sì gbogbo alásìgbà. suma asbana ilal eid. a tún wa ní yídì lónìí. saliman sọ ìyá mùsùlùmá. adébíyí lálàáfíà pẹ̀lú ẹ̀mí àtúwá débì ní mùsùlùmí ṣẹlẹ̀ yóò tó lọ́pẹ́ bí. anna abudala ibadala. èyí tí fi ń da jù ní kájọ́sìn fọlọ́hún kájẹ́kẹ́sìn wa ó pé ká dúpẹ́ fún ká dúpẹ́ fọlọ́hún. lẹ́yìn kúlọ̀ ábí ìbàdàn. tó ń bẹ́ẹ̀ gbọ́ àwọn ìjọsìn wọ̀nyí. kúlù wa xẹ́rù lánàá. tó ń pẹ́ orí lọ́lọ́run fi ṣe fún wa. ìdáríkà kọ́lá aládé bíbí tẹ́lifíà nìkan. ìdẹ́ni tí a fà sọ̀rọ̀ nípa ẹ̀ àfààní pẹ̀lú ọpẹ́ fún ọba ọba àlejò ọlá ọba gbogbo ayé nínú ti síwájú. mọ́sọ̀lá tó alánàbí ìlú mọ́sọ̀lá. mọ́sọ̀lá tó alánàbí ìlú mọ́sọ̀lá. àfààní lẹ́yìn bẹ́ẹ̀ tí mo ti dúpẹ́ fọ́lọ́run lórí oore tó ṣe fún mi yìí. ìṣàtàfà kàńtà ronú. yàrá ka sún tàṣà. ibi ọgbà rẹ o bí ibi oṣù kan tó pé. súnmọ́ sọ̀rọ̀ ẹ̀ tàbí ìdá. ọ̀tún wá rí yídì kí. a tàbí nà síkà. ìwọ fún ara rẹ náà lọ wá yídì. máa á nìkan. pẹ̀lú àwọn ará ilé rẹ. wá ìfì wá nìkan. àtàwọn ọmọ ìyá rẹ. Allahu Akbar. eléyìí tó lọ́pẹ́ o. eléyìí tó lọ́pẹ́ o ó tó lọ́pọ̀ lẹ́nu alẹ́ àná sáárọ̀ ìwọ́n as much as possible, one has learned to be self-sustaining one has learned how to be able to have self-discipline and apart from that one has learned how to manage resources. Uh, Ramadan taught us so many things about uh, how to live our life the life within before Ramadan and within the Ramadan and within the Ramadan it was really matter most which is going to give us how to live the life after Ramadan how we give out our offerings we extend our uh, the little we have to the family to our extended family to people in our environment to our society at large. well my advice to them is to continue the the piety during this period along after Ramadan. So in order for us to have a sincere uh, society and faithful society. The final meeting to continue praying hard because of the situation of the country nowadays. We should be continue praying hard, very hard, so that Allah will subsidize everything for us and make it be. wọ́n kọ́ abẹ́ka wa ṣe máa kó èèyàn mọ́ra. Wọ́n kọ́ abẹ́ ṣe máa ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Wọ́n kọ́ abẹ́ ṣe níṣe kéta ara fún àwọn èèyàn ní nǹkan tó kù díẹ̀ káàtó ó kọ́ abàṣẹ máa fún wọn ní nǹkan tó máa kó wọn mọ́ra ó kọ́ akáwọn máa ṣe kèéta ara wa. ẹ solution ni pé bá a ṣe rí kó gba kárí tàbí bọ́lọ̀ tí àwọn ọmọdé àwa ṣe fún wa láti wá fọ̀ wá mọ́ so àfọmọ́ta wa ti níyẹn àbọ̀dọ̀ jẹ́ kó bàjẹ́ àbọ̀dọ̀ máa ká máa ká máa ṣiṣẹ́ tọ̀ àwọn àgbàlagbà ní egbò máa ń tọ̀ràn ni níṣẹ́ àti dẹni ọlọ́run ká má tó wá dára padà sẹ́yìn gbogbo alágbàwẹ̀ la sá fún tó yẹ ká sá fún gbogbo tá a sá fún yẹn a gbọ́dọ̀ tún padà síbẹ̀ so bá ti wá gbọ́dọ̀ wà tá a máa fi dọ́dọ̀ ọlọ́run yẹn gbogbo ala fáwọn èèyàn ní nǹkan nínú àwẹ̀ bá ṣe gbọ́dọ̀ rí ni ẹ̀ á dájẹ́ bá ṣe dájẹ́ nínú àwẹ̀ rà á gbọ́dọ̀ dájẹ́ lẹ́yìn àwẹ̀ bá ṣe gbọ́dọ̀ wà tá a máa fi dàbàdàbà tá a máa fi dún ni ẹ̀ gbogbo ala yan lọ́fìlà lóru là ń kírun sásìkò ẹ̀ bá ṣe gbọ́dọ̀ wà ní ẹ̀ tá a máa bá bẹ̀ lọ bẹ́ẹ̀ ọlọ́kùnrin bẹ́ẹ̀ fún wa àwọn bìtú ní pé kò sógun mọ́ pé good character ìwà ọmọlúàbí òun la fi máa ń pa àwọn èèyàn sí ẹ̀sìn pé gbogbo wàtá bá ń wù kó máa já àríkọ́ṣe dáadáa sí fún àwọn ọmọ ìyá wa ní mùsùlùmí àti fún àwọn ọmọ ìyá ní ìdàkejì oore ìdùnnú ayọ̀ òun la fi bá ara gbé ọlọ́run àti ìwà pẹ̀lú wa àwa fi àsìkò yìí náà ń tọrọ ìrànlọ́wọ́ fún gbogbo àwọn ọmọ mùsùlùmí àgbáyé pátápátá pé mọ́ṣáláṣí wa ẹ̀rínlú community central mosque tí a ti ń kọ́ ó ti débi tí a ti nídìí owó àwọn engineers tí wọ́n dẹ̀ wá wọ́n dẹ̀ kó yára pé a máa nídìí over hundred million láti fi parí ẹ̀ àwa fẹ́ ìrànlọ́wọ́ gbogbo àwa mùsùlùmí àwọn olówó inú wa pé kí wọ́n bá dìde sí ọ̀rọ̀ ẹ̀rínú central mosque yìí kí wọ́n lè bá a ṣe kí wọ́n lè kó wa lọ́wọ́ torí pé lágbàdá ti bẹ̀rẹ̀ owó tó ti wọlé kò ń ṣó kékeré kò dẹ̀ sí pé bí a ní àkójọ kọ̀ọ̀kan pé tá a pa àwọn èèyàn kí wọ́n bá a dá sí owó tá à ń dá ní tọrọ sísì one thousand two thousand three thousand tí àwọn ẹni náà tí wọ́n ń dá ní òun la fi gbé débi tí a dé mọ́ṣáṣí ìdẹ̀rẹ́ mọ́ṣáṣí tó yẹ kó tóbi gan ni kí ọlọ́run kó sì kó àlọ́ kọ́lọ́run kó ràn án lọ́wọ́ à ń bẹ̀ ẹ̀yin àwọn ẹ̀yin wa pé kẹ́ fún wa ní support financial support tọ́ba yẹn tó bá lágbára láti ní pé òun fẹ́ wá ṣe fúnra ara òun ni kò sí àìfín bẹ̀ àwọn elétò á pè wọ́n wọ́n sì dá lóhùn pé ká fúnra wa bá ká fúnra ṣé ká parí ẹ̀ ọlọ́run àti ìrànlọ́ torí pé wù wá pé òjò tó ń bọ̀ yìí àfikún káwọn yẹn tún máa kírun ní ojú títì torí pé ẹni tó bá sí sọ̀látù júmọ̀ tí à ń kí ní ẹ̀rínlú central mosque ń bẹ̀ yẹn gbogbo títì máa ń parẹ́ ni so òjò dẹ̀rẹ́ ó máa ń pa àwọn èèyàn gan tó rùn máa láwọn lórí dẹ́ pé a máa ṣe gíragíraga láti ṣe kàtẹ́kì kírun jumat so à ń bẹ̀ àpẹ ìjọ tó lọ́rùn ẹ̀yin tí ẹlẹ́yinjú àánú tẹ máa ń ran ẹ̀sìn lọ́wọ́ kẹjọ tọrọ kẹ bá dìde sí ọ̀rọ̀ ẹ̀rínú community central mosque yìí kí ẹ lè bá a ṣe àkáǹtì ta tí ó dẹ̀ wà ń bẹ̀ náà ní zero one two two six zero two eight two five Wema Bank ẹ̀rínú community central mosque ọlọ́run àlọ́wọ́ o. والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله